وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة دلالة عباد الله اتقوا الله تبارك وتعالى واعلموا أن قضية تسوية الصفوف توقيفية وليس لنا من الأمر شيء أمام قول الله وقول رسوله وفي هذا يقول سبحانه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما نسلم ما جاء في الأمر بإحسان تفرية الصفوف ثبت عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحسنوا إقامة الصفوف ويودعه حديث جابر بن سمرة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة قال ثم خرج إلينا فرآنا حلقا فقال ما لي أراكم عزين قال ثم خرج علينا فقال ألا تصفون يصفون كما تصف الملائكة عند ربها فقلنا يا رسول الله وكيف تصف الملائكة عند ربها قال يتمون الصفوف القول ويتراصون في الصف ولن ندخل الجنة حتى نسوي الصفوف لما رواه أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أخشوا السلام بينكم وهذه المحبة لن تيسر بغير تراب وتصفية الصفوف لأن النبي صلى الله عليه وسلم بين أن عدم إقامة الصفوف تؤدي إلى اختلاف القلوب ونهتم بالمظاهر في كل شيء إلا الطاعات لا سيما مظهر تسرية الصفوف لأن عدم تسرية الصفوف يؤدي إلى اختلاف القلوب ثبت عن أبي مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم استووا ولا تختلفوا فتختلف قلوبكم والأمر يفيد الوجوب إلا لقرينة تصرفه كذلك النهي يفيد التحريم إلا لقرينة وقال أقيموا صفوفكم فوالله لتقيمن صفوفكم أو لا يخالفن الله بين قلوبكم وفي رواية أو لا يخالفن الله بين وجوهكم ويؤدي كذلك عدم تصفية الصفوف إلى هلاك الأمة من خلال الجمع بين النصوص يكون المعنى استووا ولا تختلفوا فتهلكوا وتفشلوا وتذهب ريحكم وتعني مخالفة الوجوه يوقع بينكم العداوة والبغضاء واختلاف القلوب كما تقول تغير وجه فلان علي أي ظهر لي من وجهه كراهة لي وتغير قلبه علي لأن مخالفتهم في الصفوف مخالفة في ظواهرهم واختلاف ظواهر سبب الاختلاف البواطن يحب المتراص ويبغض غير المتراص ومن أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وثبت أن رجلا جاء إلى ابن عمر رضي الله عنهما فقال إني أحبك في الله قال فاشهد علي إني أبغضك في الله قال ولما قال لأنك تلحن في أذانك وتأخذ عليه أجرا لإحسان تسوية الصفوف يا عباد الله جاء على أنس قال أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري وفي بيان تراص الصفوف قوله تبارك وتعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص جاء في تفسير ابن كثير قال قتادة رحمه الله ألم ترى إلى صاحب البنيان كيف يحب أن يختلف كيف لا يحب أن يختلف بنيانه وكذلك الله عز وجل لا يحب أن يختلف أمره وإن الله صف المؤمنين في قتالهم وصفهم في صلاتهم فعليكم بأمر الله فإنه عصمة لمن أخذ به كما في الحديث المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وزاد البخاري ثم شبك بين أصابعه بهذا سهل عليك أن تعرف قوله خياركم ألينكم مناكب في الصلاة ولا خير فيما لا يألف ولا يؤلف وعن أنس قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تصية الصف من تمام الصلاة وفي رواية فإن تصية الصفوف من إقامة الصلاة وفي رواية فإن إقامة الصف من حسن الصلاة وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أقيموا الصفوف وحاذوا بين المناكب وسدوا الخلل وصد الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله وفي الحديث وما من خطوة أحب إلا الله من خطوة يمشي العبد يصل بها صفا وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى وملائكته يصلون على الذين يصلون الصفوف ومن صد فرجة رفعه الله بها درجة وتتخلل الشياطين بين الصفوف ثبت عن أنس عن رسول الله صلى الله عليه وسلم قال رصوا صفوفكم وقاربوا بينها وحاذوا بالأعناق فوالذي نفسي بيده إني لأرى الشيطان يدخل من خلل الصف كأنها الحذف الغنم الصغار نسوي صفوفنا يا عباد الله ببيان أنس قال وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه وقال نعمان فرأيت الرجل يلزق منكبه بمنكب صاحبه ورقبته برقبته برقبة صاحبه وكعبه بكعبه ونحافي بين العناكب والأعناق مع النهي عن الصلاة بين السواري وصلاة المنفرد خلف الصف ويوقل صلى الله عليه وسلم والخلفاء بعده في تسيات الصفوف أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق العدو ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ọpẹ́ ni fún ọlọ́run ọba الله ọlọ́run ọlọ́run kọ́ máa bá kí ọlọ́run lọ́n kọ́ máa bá nẹ́bí náà kọ́ máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tí wọ́n dó lórí ìlànà ẹ̀sìn rẹ̀ dáadáa tó ń sì dúró sí títí di ọjọ́ ẹ̀san ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run ọba àlèkè ọlá lábẹ́ ìpayà ọlọ́run kájí ọlọ yé wa yí pé ìtòsáfù dọ́gba àṣẹ ni tó ṣe pé àgbọ́dọ̀ yí ẹ̀wò ni ìhun tó bá sì ti jẹ́ àṣẹ tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa àṣẹ tó bá ti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba wa sallallahu alaihi wasallam a lọ́rọ̀ lórí ẹ̀ òun lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún anú àlùfáàní alákùnrin pé fọlá wa rabbika la yu'minun ọ̀rọ̀ tí ẹ̀rí bẹ́ẹ̀ mo fi ẹlẹ́dàá rẹ̀ ànẹ́bì búra àwọn èèyàn lè nígbàgbọ́ ọ tí wọ́n á fi gba ìdájọ́ rẹ̀ ànẹ́bì níbi ohun tí bá ń jẹ́ fàǹfà láàrin wọn lẹ́yìn náà wọn ò wá ní rí ẹ̀ṣẹ̀ níbi ohun tí wà ànẹ́bì bá dá lẹ́jọ́ wọn á sì gbà ní ajá tí báwo nígbàgbọ́ òdodo á gba ohun tó wá nú àṣẹ pẹ̀lú wípé ká tó sáfù déédéé ká tó òkú dọ́gba wọ́n ní látọ̀dọ̀ àbí ìhòòrò radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹ máa tò ṣáfù dáadáa ẹ kí ṣáfù yín dúró dáadáa Hadithi jagunu Samara, ó tún sallallahu alaihi wasallam ọ jáde desi wájú ọkàn ó wá sọ báyìí pé èyí ṣe tí mo rí yín ẹ yín sókè yín wá gbé sókè yẹn dà bí irú tí ò sójú torí bẹ́ẹ̀ fara kalẹ̀ tẹ́ ẹ bá ń kírun ẹ má máa nẹwó òkè níbi tẹ́ ẹ ti ń kírun lọ́wọ́ wọ́n lọ sọ bẹ́ẹ̀ níjọ́ àkọ́kọ́ ó tún délé kejì ó tún jáde wọ́n lọ́wọ́ rí àwọn pé àwọn ni pé àwọn tó bí sákùl àwọn ṣe ni èé ṣe tẹ́ ẹ fì báyìí bó lẹ ti fì báyìí wọ́n ló tún wá jáde sáwọn lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹta ni èé ṣe tẹ́ ẹ ní máa gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́kà ṣe máa ń tún sáfù lọ́dọ̀ ẹlẹ́dàá wọn wọn la wá sọ yìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu làwọn mọ̀lẹ́kà ṣe máa ń tún sáfù lọ́dọ̀ ẹlẹ́dàá anabi sàlàyé yìí pé á sáfù alákọ̀ọ́kọ́ náà kí tó mú kejì kí tó mú kẹta wà tí bá tún wá fẹ́ sáfù yẹn á tún dọ́gba àti pé wípé ní ọlọ́run ọba yẹn a lè rí wa títí tí sáfún wa ó fi máa dọ́gba. Abi Hurairah wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu ó ní mo fi ẹni tó ṣe pẹ́ mi mi ànẹ́bí ń bẹ rẹ̀ sí ṣe ẹlẹ́dà. ẹ lè fi nígbàgbọ́ ẹ wá rí ìfẹ́ tá a sọ yìí kò lè rọrùn láì tún máa tó sáfù dọ́gba láì tó sáfù déédéé nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ òye wa wípé àìtó sáfù déédéé ó lè jẹ́ kọ́kàn ìyapa ó lè jẹ́ kí ọkàn mùsùlùmí má dọ́gba kó má ṣe déédéé ara wọn ma má ara wọn ẹ̀rí ajá sí wípé nínú ìsìláàmù yìí á pàtàkì nǹkan tó bá hàn níta ká pàtàkì nǹkan tó hàn àyàfi bẹ iṣẹ́ tẹ̀lé irú iṣẹ́ tẹ̀lé báyìí òun náà lọrọ sáfù iṣẹ́ tẹ̀lé tó hẹ̀ ta ni a fẹ́ kí a rí dáadáa yí pé dọ́gba nítorí pé tó sáfù dọ́gba á jẹ́ kẹ́mi wọn àbí wọn ó o bá yapa ọkàn yín náà lè yapa àṣẹ tá wí ń àtẹ̀yìn ń jóye wa yí pé dandan ni torí kò sí nǹkan tí ó gbé kò ní kò dandan bó ṣe jáde sọ pé ẹ̀mí ṣe ń sọ pé wọ̀ ni títí tá a fi rí nǹkan tí ó gbé mo fi ọlọ́run ọba búra ẹ gbọ́dọ̀ máa tó ni tẹ sọ ní tó dọ́gba ọlọ́run ó sì ní kọ́kàn yín pín yẹlẹyẹlẹ ọkàn yín ò ara yín àti nínú okùnfà tí ń fa ìkórira láàrin mùsùlùmí sí mùsùlùmí àṣà ètò sáfù dọ́gba bẹ́ẹ̀ nínú ẹgbà wà mí ó ní ọlọ́run ọba lè ní kójú yín ó má jọ ẹ̀rí ó lè má jẹ kójú jọ kódà àìtó sáfù dọgba ó lè fa ìparun fálẹ̀ ó mọ̀ ẹ́ wọ́n ní kó gba àwọn àhàdìsì tó wá jọ kò sí ìtumọ̀ tí jáde ń bẹ̀ ju wípé sáfù ẹ má tẹ ẹ bá jẹ́ kí sáfù pa ìparun bẹ́ẹ̀ bákan náà ẹ ìfọwọ́bólẹ̀ wà ń bẹ̀ ó sì lè má àánú àti ọba ẹ bá nídìí wọn ká má gbàgbé ohun tí pa tí sáfù bá ya pa òun náà ní pé ìmúra ẹni yóò máa ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí ọba máa dọ́gba. ọkàn wo ní jọra wọn ẹ̀rí nítorí pé ìyapa níbi sáfù yẹn òun náà ni ó jẹ ká tún padà yapa níta láàrin ara wa gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé yíyapa àtà yẹn yóò jẹ kínú tún yapa nígbà tí yẹn bá tó sẹ́gbẹ́ yẹn tọ́gbẹ́sẹ̀ tọ́dún yẹn tí yẹn gbẹ́sẹ̀ sá lọ kò sí tùmọ̀ tí ọ̀sẹ̀lẹ̀ fẹ́ ń da gbẹ́sẹ̀ sá lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ju pé ìkórìíra wà lẹ́mi ẹ̀ ìgbé tó tẹ́lẹ̀ yìí fẹ́ sọ wípé òun pupa jù mí lọ ni àbí mo kéré séhun ni àbí kí ló fà á tó fi ń gbẹ́sẹ̀ sá lọ ẹ̀rì àwọn ọ̀run fẹ́ lókè pọ̀ láwọn ọgbọ̀rọ̀ táwọn yẹn máa ń kí káàkiri ẹlòmíì lè lágbà lòun wọn ò sì mọ wípé àgbà ọwọ́ nu mọ́sálásí àgbà wà ní Islam ká sàpọ́nlé àgbà gẹ́gẹ́ bó ṣe wà nù hadith ìpínlẹ̀ ìsàmìnà kò kí ń sara wa ọmọdé tí ò bá pàgbàlẹ̀ àgbàlagbà náà tí ò bá sì sànú ọmọdé kò kí ń sara wa. sùmọ́lẹ̀ kan náà kò débi ọ̀rọ̀ títún sáfù sáfù gbọ́dọ̀ dọ́gba èèyàn níwò yìí pé sọmọ pín ní sí iná ló sì máa fẹsẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ èèyàn máa gbẹ́sẹ̀ sápamọ́ èèyàn gbé e sí kọ̀rọ̀ ẹ̀rí ilé yíyapa níta yìí ó lè jẹ́ kẹ́mi yapa débi pé ńgbà tẹ́ni yẹn ọba fi kírun bọ́dà irun tí ó kí kẹ́ kò nífẹ̀ẹ́ mi kí ohun tí wọ́n máa wá sẹ́mi ẹni tí ah, wọ́n á wò pé mo kéré ni àbó wò pé mo dúdú ju òun sì pupa ọ̀wá fẹ́ kí ẹsẹ̀ dúdú yẹn kó yí pupa nìkan bá di pé kò ní sí kó ń bẹ̀ mọ́ ó jẹ́ kó máa gbẹ́sẹ̀ sá lọ ẹ̀rí ìyapa níta yẹn lè fa ìyapa nínú lẹ́mìí àti ẹni tí bá ń to sáfù dọ́gba ẹni tá a nífẹ̀ẹ́ ni ẹni tí ọba tó dọ́gba ẹni ìkórìíra ni kódà ìfẹ́ tá a bá ní sẹ́ni tó to sáfù ìfẹ́ dáadáa ìfẹ́ ìgbàgbọ́ ni ìkórìíra ẹni tí ò to sáfù dọ́gba tá a bá kórìíra ìkórìíra àti ìgbàgbọ́ ni tọ́lá ní sọ̀tọ́lá sọ wípé ẹni yóò tọ́ bá nífẹ̀ẹ́ yẹn nítorí ìtọ́lọ́n tọ́dẹ̀sì kórìíra yẹn nítorí ìtọ́lọ́n tó fún yẹn nítorí ọlọ́run ó dẹ̀kọ̀ fún yẹn nítorí ìtọ́lọ́run irúfẹ́ ni bẹ́ẹ̀ ó ti pé ìgbàgbọ́ nìyẹn Eri, wọ́n lórin ilẹ̀ yìí pé arákùnrin kan lọ bá abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ó wá sọ pé èrè abdullahi mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run abdullahi ibn umar rẹ̀ sì tí ó fún ni wípé ìwọ o èmi na ọlọ. fún yẹn nífẹ̀ẹ́ yẹn kí yẹn sọ wípé tó ọlọ́run nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí wọn ṣe nífẹ̀ẹ́ mi ẹnìyẹn lọ bá Abdullahi ibn Umar wá dá lóhùn yìí pé lọ́ọ́ o kọ́ jẹ́rìí wípé mi náà kórìíra rẹ̀ nítorí ọlọ́run arákùnrin yìí wá béèrè pé kí ló fà á ni wọn ilẹ̀ anẹ́ka torí wọ tula hinu fi ọ máa ń fi ara fi ọ máa ń fi rọ́pò ara gbogbo àná ẹ̀ tá a kọ tọ́ bá ọ máa ń fi òjò ibi tó jẹ́ àṣìhádù o lè pè é ní àṣìhádù àṣìhádù sì níyì ìnsáìsùn ní túmọ̀ rẹ̀ ìwọ̀n tó wí ni pé àṣìhádù mò ń sáìsùn wípé ẹ̀kọ́sẹ́ lómi ìtọ́lẹ́tọ̀ sí jọ̀sìn àfọlọ́n ohun tó sì wà ń bẹ̀ ni pé àṣìhádù bishin mo jẹ́rìí ìyẹn ni pé mò ń jẹ́rìí pé kọ̀sẹ́ ń tọ́lẹ́tọ̀ sí jọ̀sìn lódodo àfọlọ́n nítorí pé kára fi ṣéǹjì nínú èdè lárúbáwá ìtumọ̀ máa yí padà ni Abdullahi ibùn wa sọ fún arákùnrin yẹn jọ yẹn yìí pé ìwọ náà ya lọ jẹ́rìí sí pé mo kórìíra rẹ nítorí Ọlọ́run arákùnrin yẹn wá béèrè pé kí ni mo àti yẹn lè hẹ́ẹ̀tì yẹn nítorí Ọlọ́run ẹ̀rí kí ni mo ṣe Abdullahi ni ọba ń pèrún ọ̀ máa ń gbé síra wọn àlàlè máa ń wí èèyàn ti gbọ́dọ̀ àlàlè àlà tó gba sádà àlàlè ọ máa ń ba kéwú tí ń bẹ́ nù rún pípè jẹ àti kó o tún ń gbowó lórí ẹ̀ ò ń gbowó lórí ipò ń pè rùn ẹ̀sùn tí wọn fẹ́ ká gbowó lórí ẹ̀ ni à ń pè ẹ̀rí. nípa kátó sáfúdọ́gba ọwọ́ látọ̀dà fáwọn anes dojúkọ wa sọ ẹ tó sáfún yín dáadáa ẹ sì dúró déédéé mi máa ń rí yín látẹ̀yìn o. sallallahu alayhi nípa títò sáàbù yìí ọlọ́run ọba subhanahu wa ala tún sọ nípa rẹ ní sọ́tù odidi súra wà lórí ọ̀rọ̀ sáàfù sọ̀rẹ́dẹ̀ lábá ni sáàfù máa ń wí yẹn òun náà nìlà ká tó kó ọba ní dádájú ó sáwọn ẹni tí máa ń jà lójú ọ̀nà tí á tò ní wọ́n máa dàbí ilé tó ṣe wípé orígun kéènì forí ti orígun kejì tí mẹ́rẹ̀ẹ̀rin fi pé wọ́n lọ wá nù tafsir Ibn Kathir rahimahullah afáwa Qatada ó lò rí ní ẹni tí ń kọ́lé ni bí èsè e fẹ́ kí lè yẹn pakasọ á fẹ́ kí orígun kéènì kó forí kó forí ti orígun kejì títí dé kẹta títí dé kẹrin bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ sí kọ́ pàṣẹ kásẹ̀ yẹn wá ṣépa àti pọ́lọ́ ọba tó àwọn onígbàgbọ́ òdodo ó tò wọ́n ní sáfù ní dọ́gba níbi tí wọ́n ti ń jà bẹ́ẹ̀ náà ló ṣe ní kí wọ́n máa tò níbi irun ọdọ̀wọ́ ẹ̀yin onígbàgbọ́ òdodo àṣẹ ọlọ́run ọba dọwọ́ yín o nítorí pé ìtẹ̀láṣẹ ọlọ́run ọba yìí nípa ìmọ̀ àtún sáfù dọ́gba yìí christmas ń lé mọ́ akọ̀dàbí ìsọ́ni tí ó ẹni tó bá gbámú kódà orin lẹ́nu hadith tó gbádùn wípé mùmíní sí mùmíní wọ́n gbọ́dọ̀ dà gẹ́gẹ́ bí ilé ni ilé tó ṣe wípé orígun kan fi orígun ti ìkejì Imam Bukhari wọ́n nígbà tí ó wá débi àlàyé hadith yìí wọ́n lọ wá mú àwọn ọmọ níka rẹ̀ ọ̀sọ́ pọ̀ ọ̀pá ọmọ níka rẹ̀ pọ̀ wípé bẹ́ẹ̀ gan ló ti yẹ káwa mùsùlùmí kárí láàrin ara wa pẹ̀lú báyìí yóò máa yé wa gbólóhùn tó ti ṣe ọlọ́run ọba sọ wípé ẹni tó jẹ́ ni ẹ̀sà nù yín òun lẹni tí ẹ̀gbẹ́ rẹ̀ rọ̀ níbi irun ọmọ ẹgbẹ́ àti ẹni kejì odi kejì òun lẹni tẹ́gbẹ́ rẹ̀ ọ̀rọ̀ níbi irun ṣé ìpè tí ọba dúró báyìí yóò dúró gbáhùn tẹ́nìkẹ́ bá fọwọ́ kẹ̀ bọ́yá ìmọ̀ ń fẹ́ tó sáfù yóò yarí ni pé káwọ́ kò lára mi àrífíwò ni nì ṣé nítorí pé òun ṣáájú kírun fún alọ́ wà ń fọ́ tì mí lára ẹ̀rí anísùsálá ni ẹni ẹ̀sà nù yín àlìyánu kò mọ̀ náà ìbàfẹ́ sẹ́lá ẹni tẹ́gbẹ́ rẹ̀ bá rọ̀ tó jẹ́ kí wọ́n tún un ṣe ní sáfù kí ọyẹ dúró báyìí ọyẹ gbẹ́sẹ̀ yẹn síwájú ẹyẹ tó tò wọ́n ẹni ẹni tí ọgbà rírọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn òun ló fi ló fi jẹ́ ní ẹ̀sà jù. àníkè sọ̀tọ́lẹ́m ó nítorí ká tó sáfù dọ́gba yẹn ló lè fàfẹ́ o kò sì sóore níbi ẹni tó ṣe yí pín kìí bá àyàn rẹ tàyè sí i báwọn náà rẹ aládàámọ̀ ọbú òun lẹni tí òtún sáfù dọ́gba kìí bá àyàn rẹ àyè sí i bá rẹ àfàwọn Anas bin Malik wọn lè jíjọ́ ọlọ́run ní àní ẹ máa tún sáfù yín dọ́gba o torí ká tún sáfù dọ́gba ó wà nínú pípé irun àtẹni tí ó bá sáfù dọgba àtẹrun rẹ dí tẹmọ̀ kó wà nínú hadith yìí kí ẹlòmíì ó kírun irun báyìí ó sì gba nínú hànàlá ló lù ohun tí fún náà ni pé ọ nínú gbogbo ló ti yọ ayé ẹni kò sí kíni bíi ìtò sáfù dọ́gba ní ohun tó lè jẹ́ kí irun pé nínú ìgbà wa mi ìtò sáfù dọ́gba gan ni ìkan ọmọ ti sọ̀rọ̀ àtọ́lọ̀ ń paláṣẹ ìgbérùn tó gangan ni da Abdullahi wọn ló jíjẹ sọ pé ètò sáfù yín dọ́gba ẹ sì jẹ́ kí yín kó wọn ẹ sì àlàfo ẹ̀rọ ọwọ́ yín. ẹ̀jẹ̀ kọ́ wọ́ rọ̀ wọ́n yà wọ́n sọ pé ẹgbọ́wọ́ bíbà yìí rọ̀ má jẹ́ ó lé àti náà nẹ̀ta ṣe dání lè gbà wọlé sí yẹn la tó sì lè fi kó sáàrin àwọn mùsùlùmí àwọn sọ pé à ń kírun ní bẹ́ẹ̀ dẹ̀ ni àti dání ti bá wa rẹ́ òun ni ká fi àlàfo lẹ̀ láàrin sáfù ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ má fi àwọn àlàfo lẹ̀ fún ṣàìtàn gbogbo àyè díẹ̀ tó bá ti rọ àbáyé àti dání ọ̀rọ̀ apálá bẹ̀rẹ̀ ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá da sáfù pọ̀ tó jẹ́ kó so pọ̀ ọlọ́run á so pọ̀ mú tọ̀hún. ẹni ọba wa já sáfù tó pin ọlọ́run máa gé kó lódò ń tọ̀hún náà ọlọ́run sọ pé tó máa bá tiẹ̀ lọ èmi ní òní ṣe pẹ̀lú ẹ̀ iná hadith mi tó gbádùn. wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí gbèsè kan tọ́lọ́run ọba àlekè ọlá nífẹ̀ẹ́ tó ìgbésẹ̀ tẹrú bá gbé tó fi da sáfù pọ̀ lápẹẹrẹ ní ìsìnkálà tó sáfù báyìí ń sìn ẹnìkan wá yaso ó sì wá wájú kódà kí yẹn wá látẹ̀yìn pápátá yẹn bó ṣe jì tó yẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí gbèsè lópin ìgbà tó ṣe pé àníyàn yẹn ni láti kí ni o láti dá sáà púpọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha wọ́n lè ṣe ọlọ́run sọ wípé dájú ọlọ́run àtàwọn màláìka rẹ̀ wọ́n á máa tọrọ ọ̀kẹ́ àforíjì fáwọn ẹni tí wọ́n bá ń sun sáà púpọ̀ ẹni ọba dí àlàfo tọ́fẹ́ yọọlẹ̀ ní sáfù ọlọ́run ó sì gbé e ga nípò ká má gbàgbé ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba wípé àṣetáni ẹ máa ń wá àbítọ́ bá jálà fún ní máa ń kó sí Anas bin Malik wọn ló ti tẹ Ọlọ́run sọ wípé ẹ tó sáfù yín dọ́gba o ẹ dẹ̀ jẹ́ kó súnmọ́ra wọn kọ́rùn náà ẹ tún dọ́gba wọ́n fi hàn wípé ẹnìkan ọgbọ́n ọdún tí ó yọ ọrùn síta ẹnìkan ó gborí wọlé eléyìí kìí ṣe bí ṣẹ̀rí àti ká tó sáfù nìyẹn kọ́rùn náà tún ṣe kí ni o ó tún súnmọ́ra wọn kí wọ́n dọ́gba kódà ìyẹn lè má ga dé ìyẹn lè má ga bákan náà o ṣùgbọ́n kó ṣe pé bìkan náà lórí wa máa jọ wà kò ní jáwé pé nìkan máa yọrí ìta nìkan ó yọrí sẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ó ní mo fi ẹni tẹ́mi ẹ̀mí anabi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra èmi sì rí àṣẹ tání báyìí ó ṣe pé ń wọlé síbi àwọn àlàfo sísáfù wà tọ́dà gẹ́gẹ́ bí ọmọ àgùntàn kékeré bí ṣe máa ń rápálá wọnú hòròhóró káàkiri ẹ̀yin onígbàgbọ́ òdodo bóò láti máa tún sáfù wáyé afáwọn Anas torí pípọ̀ nínú àwọn èèyàn wọn a máa ṣàṣìṣe ń bẹ̀ ẹlòmíràn ló fi ẹjẹ́ kọ́ mọ́ ń di wọ́n ṣe déédéé ara wọn sọ́mọ́ ń di wọ́n ní kó ṣe déédéé ara wọn. a sọ sáfù wa dọ́gba pẹ̀lú àlàyé tí àfáwà Anas bin Malik radiyallahu ta'ala anhu tí wọ́n ṣe. ó ní lójú ayé ànẹ́bì sallallahu alaihi wasallam bá pa wá láti pé ká sọ sáfù dọ́gba. ó ní a máa ń fi ẹ̀gbẹ́ kó ẹ̀gbẹ́ a sì máa ń fi gìgìrísẹ̀ tira wọn ẹ̀gbà wákàn nìyẹn. afọwà nùmán ó lóun orí nínú àwọn sọ̀hábà yìí pé tí wọ́n bá fẹ́ so sáfù wọ́n fẹ̀gbẹ́ ti ẹ̀gbẹ́ orí kún wọn ó tira wọn bákan náà wọ́n á fi kókósẹ̀ èyí tí máa ń yọ ọ́tà yìí wọ́n á fi ṣe ara wọn. ó fi hàn pé tá a bá sí dáadáa á rí tí tó lè ṣe ara wọn èyí tó súnmọ́ ni pé sáfù yẹn ọ̀dọ̀gbà. tọ́lá òwòye jẹ́ wa ibi tí wà ìyókù tó kù tẹ́sí ó fi parí lẹ́yìn yẹn kì í sábà gùn púpọ̀ jù ká lọ sọ dáadáa báyọ̀ kóńtọ̀ òun ti ga lẹ́sẹ̀ mẹ́fà tó ìyókù tí ó kù nígbà tá a bá ti rí kókó sọ̀tẹ́ kì í sábà gùn púpọ̀ èyí tí máa ń tayọ ara wọn tí máa ń gùn jù òun náà ni ẹsẹ̀ tọmọ ní káwá yẹn ṣùgbọ́n bí kókó sẹ̀ tọ́bẹ̀ ti lè ṣe déédéé ara òun tí máa ń kùn sábà máa ń kéré o ọmọ àdọ́gba wọ́n ní àwọn sọ̀hábà bí wọ́n ti máa wọ́n ó fi ẹ̀gbẹ́ tira wọn wọ́n ó fi orúnkún ti orúnkún orúnkún ọ̀kànra wọn bákan náà kókósẹ̀ ọ̀kànra wọn ẹ̀rí bákan náà ọrùn ó ṣe déédéé ara wọn lẹ́ẹ̀kan náà tá à ń tó sáfù dọ́gba ṣẹ̀rí àtúnkọ̀ fún wa ká máa kírun láàrin òpó ọmọ ẹgbẹ́ tá a bá tún fẹ́ kọ́ mọ́ láti ká máa fi ká fi ìmọ̀ ẹ̀sìn ká tún fi kọ́ ẹ̀rí ibi tó pọ̀ ọba wa kọ̀gbọ́dọ̀ bọ́ síbi tí sáfù wà á gbọ́dọ̀ tó bó kò ṣe wáyé àti tánilé wa nù rẹ̀. tí ó bọ́ síbi àárín òpó yẹn a gbọ́dọ̀ tó sáfù láàrin òpó ká máa kírun láàrin òpó kẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ yìí kẹ́nìkan dó yìí kókó wá wà láàrin ẹ̀rí ìyẹn ọ̀tọ̀ náà bákan náà ó tún wà nù yìí pé ẹni tí bá ń lọ dárun kí sáfù ń onírun tó bá náà tó pé bọ́yá ń kírun lọ́wọ́ àwa alẹ́ nìkan bẹ́ẹ̀ wájú àwa fà á nítorí kó fi má jẹ́wọ̀ nìkan kíyẹn kẹ̀dí lọ tò sẹ́yìn sáfù táwọn yẹn ti tò sí tíyẹn mọ̀ mọ̀ sí láì já sí pé èèyàn ọ̀rẹ́ ni téèyàn ọba tò mọ́ eléyìí ó lè ajé kírun yẹn pẹ̀yọ. àti pé lójú ayé ànábì sallallahu alaihi wasallam ìṣesí rẹ̀ a lè rí ká má sọ pé òun àtọ́ agbédè yìí. ẹ̀rí wọ́n ní tọ́ba wọ́n ní àní sọ̀sẹ́lá gan a máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan lọ bíi kéèyàn máa tó àwọn ọmọ ogun ẹ̀rí abakiri àwọn gbogbo wọn náà ń padà ń torí pé nílà ni á ti yẹ̀yẹ̀ yìí pé ẹ bá wò ó ni ó ti máa yé wa pé ọ̀rọ̀ sáfù kìí ṣeré o bẹ ọlọ́run ti sáfù àwa mùsùlùmí nìkan ọlọ́run dákun jẹ́ àṣọ kan gbólóhùn wa lórí òdodo ọlọ́dàkùn jẹ́ ọjọ́ o ìsí ara wa ọlọ́dàkùn fi sí wa lẹ́mìí o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé a máa nífẹ̀ẹ́ ara wa pẹ̀lú ká máa tún sáfù dọ́gba ká sì má gbàgbé ohun tí máa ń jẹ́ kí ìfẹ́ ọjọ́ òun ni àkídà àti súnnà àkídà àti súnnà òun ni máa ń sọ ọ̀yàn ẹ̀dọ̀kan ìfẹ́ ara wa ọlọ́dàkùn fi sí wa lẹ́mìí o ẹ̀rí pọ́lọ́run ròyìn àwọn sàhábà ó ní huwa alladhi ayyadaka bi nasrihi wa bil mu'minin ọlọ́run gẹ́gẹ́ alára lókùnrin ànẹ́bì lápá pẹ̀lú àtìlẹyìn àtọ̀dọ́ rẹ̀ wá wọ́bìlì mìíràn àti àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run tó fi kùnrin ànẹ́bì lápá wà á lè fà bẹ́ẹ̀ ni kò lóbi hìm ọlọ́run wá ní kọ́kẹ́ wọn ṣọ̀kan ọlọ́run dákunjọ́ kí àwọn mùsùlùmí náà ṣọ̀kan o ọlọ́run dákun ṣàtúnṣe àárín wa ògbóògùn ògún tí ń bẹ láàrin wa ọlọ́run dákun ṣàtúnṣe wa o ọlọ́run gbogbo àwọn mùsùlùmí ọ̀ní ọ̀la ọ̀ní àlàáfíà ọlọ́run dákun fi mọ̀ wa o ọlọ́run dákun wá là wá nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ o ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ wá bàjẹ́ tí wọ́n ní áá ah, tèmi ah, súnà lẹ́sìn tún láwọn ẹni yìí ń ṣe wọ́n tún ṣe léyìn náà kún ni wọ́n dákun làwa nù wà bàjẹ́ o ìwà dáadáa sí ilé sí gbàgbọ́ táwọn èèyàn tẹ́sìn ò tí ì wọ̀ la tẹ́sìn fi wọ̀ wọ́n la wọ́n dákun lè ṣe kálukú wa lẹ́sọ̀ ibadallah inna la malaikata yusalluna ala nabiyya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima allahumma ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidum como irá Sarabik, Rahmatullah.